أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا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 وشر الأمور مودساتها وكل مودسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعو بفن الله ọlọ́run ọba ìtúnṣe pé òun náà ló ní ọpẹ́ oore tó ga jù tí ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí mọ́ ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa abẹ́lọ́run ọlọ́run kó pa wá ní mùsùlùmí abẹ́lọ́run kọ́lọ́run jẹ́ kí islam wúlò fún wa nínú sàárè abẹ́lọ́run kọ́lọ́run jẹ́ kí islam wúlò fún wa ní gbangba ta alkiyama àtúnwá abẹ́lọ́run kọ́lọ́run jẹ́ kí á fi islam náà jẹ́ ní àlìjánná ọlọ́mọdé àfi jẹ́ ẹni náà. Àmín lẹ́yìn náà a dúpẹ́ ìfọ̀kànbalẹ̀ tọ́lọ́mọba ṣe sí agbègbè yìí kí ọlọ́run ọba kó má yọ ìfọ̀kànbalẹ̀ ní agbègbè yìí àlékún ìfọ̀kànbalẹ̀ kọ́lọ́run kó bá ṣe sí agbègbè yìí gbogbo àwọn ààyè tí ò sí ìfọ̀kànbalẹ̀ kọ́lọ́run kó bá fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ lẹ́yìn wá gbà náà a ọpẹ́ pé ọlọ́run ọba fún wa ní àlàáfíà àlàáfíà tí ń bẹ ní ara wa kí ọlọ́run kó má gbà ní ara wa kí ọlọ́run ọba kó ṣàlékún àlàáfíà fún ẹnìkọ̀ọ̀kan wa àwọn tí ò lálàáfíà kọ́lọ́n kó bá fún wọn ní àlàáfíà abẹ́lọ́run fún ìbára wa sọ̀rọ̀ títí ọ̀sán yìí kí ọlọ́run ọba kó darí èmi tí màá máa bá wa sọ àti àwa náà àti afẹ́ gbọ́rọ̀ náà kọ́lọ́n kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ náà gbọ́ kọ́lọ́n jẹ́ kí ọ̀rọ̀ náà jọ wúlò fún èmi àti ẹ̀yin la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. tafsiri wa àná ó wáyé látinú suratu nahli quran sixteen ayah fourteen débi tí a lè kà ní àná so wọ́n fún wa kó di pé a máa ṣe tafsiri ti tòní lọ. na bismillah. a'udhu billahi minash shaytanir rajim. وهو الذي سخر البحر لتأكلوا منه لهما طريا ọlọ́run ọba ni ọba tó jẹ nípa odò fún wa láti lè máa ṣe tó bá wù wá lórí odò ọlọ́run ló jẹ nípa fún wa ọlọ́run wa sọ dìrọ̀rùn fún wa látara ejò látara odò lè tá kulu mini ola máa ń tọrí yẹn kí ẹ lè bá a máa jẹ ẹran èyí tí ó jẹ́ ètò wá ní tuntun ọlọ́run ọba ó bá sọ́dí ọ̀run fún wa kó jẹ́ pé a máa dẹdẹ nínú odò níta bá tún wá rí mú jáde láti inú odò ọlọ́run ọba tún sọ́dí ọ̀run fún wa pé ká máa jẹ náà. وتستخرجوا منه هلية تلبسونها ọlọ́run ni mo tún sọ di rọrùn fún yín láti wọ inú odò lọ kẹ́ ẹ lè máa tẹ̀rì sínú odò ọlọ́run sọ di rọrùn fún wa tá a bá tún wá tẹ̀rì sínú odò a tún wá rí nǹkan kan mú jáde láti inú odò tá à ń pè ní alúlúú wàlmàrìjáàn ọlọ́run ni ẹ tún lè rí mú jáde tí nǹkan tẹ́ wá rí mú jáde yìí tí ó máa jẹ́ ọ̀ṣọ́ fún yín ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ ènìyàn náà. wàtàrọ̀ fúlkà máa wà àkẹrọ fi. ọlọ́run tẹ́ bá tún wá worí odò ẹ máa rí ń bẹ́ẹ̀ àwọn ọkọ̀ ojú omi èyí tó jẹ́ pé àwọn ọkọ̀ ojú omi yìí wọ́n máa fi orí la omi nínú odò. No ọlọ́run ni ẹ tún rí wọn ara mi ọlọ́run ni. wọlé tábìtà òun ẹ̀ ń fọ́nbílì. ọlọ́run ni lẹ́yìn wá gbà náà ọlọ́run ni nínú odò látara sábàbí odò ẹ tún di ẹ tó ṣe pé ẹ máa wá ìdẹ̀kùn ọlọ́run oore ọlọ́run látara sábàbí odò. wàlá alákùnrin ọlọ́run ọba wa ṣe léyìí fún yín nítorí pé ó ń retí ọpẹ́ látọ̀dọ̀ ẹ̀yin tẹ́ ẹ bá ń ṣàǹfààní lórí àwọn àlámọ̀rí yìí ẹ̀yin náà tí wọ́n ń ṣàǹfààní fún ọlọ́run ọba ń retí kíni o ọpẹ́ látọ̀dọ̀ yín náà. وألقى الأرض رواسي أن تميد بكم. ọlọ́run ọba òun ló jù sí orí ilẹ̀ ẹlẹ̀ rọ̀ wá síyà àwọn òkè tó dúró gbaingbain tó wọnú ilẹ̀ ẹlẹ̀ lọ tóun àti ilẹ̀ ti wá parapọ̀ bí ìgbàdàn jẹ́ pé wọ́n jọ jẹ́ nǹkan kan náà ọlọ́run ni àjù síbẹ̀ ni ìtọ́jẹ́ pé wọ́n wá wọnú ara wọn wọ́n á dúró gbẹ̀ngbẹ̀ng síbẹ̀ ọlọ́run ni ó wá ní reason tá a fi jù síbẹ̀. àǹtàmì dàbí kún Ọlọ́rin nítorí pé kí tẹ̀mí dàbí kùn ilẹ̀ ẹlẹ̀ òun náà ni ìyá abẹ máa lọ bá kí ilẹ̀ ẹlẹ̀ ó yín kó ṣe yín kó má bàa sẹ́rí yín sì ń sẹ́rí yín sọ̀hún nítorí ẹ̀ làbìsí bẹ́ẹ̀. ọlọ́ni àwọn odò kéékèèké tí wọ́n ń sàn mára wọn ọlọ́ni ara orí àwọn ọlọ́run tá a ṣe fún yín ni kẹ́ ẹ máa rí omi ibẹ̀ lò kẹ́ ẹ máa rí àǹfààní ibẹ̀ jẹ ọlọ́ni àwa la ṣe fún yín ọlọ́ni bẹ́ẹ̀ àwọn ojú ọ̀nà oríṣiríṣi tá a kírètì ọlọ́ni àwa la ṣe tó bá wù wá ni àbá ní kí òkè. Okay kó so mọ́ra wọn lọ débi pé ẹnìkan nu yóò rí lé débi tẹnìkejì wa àbá ní kí odò kó so mọ́ra wọn lọ tí odò yóò dẹ̀ nírọ̀rùn fún yín láti lè dá kọjá bọ́ síbòmí ṣùgbọ́n láàrin bẹ́ẹ̀ àtúnfẹ́ àwọn ọ̀nà tẹ́lẹ̀ máa gbà tí ó jọ ní ẹsẹ̀ tẹ́tún lè gbà débi tẹ́ ń lọ ọlọ́run ni àwọn ọlọ́run la kírètì ẹ̀ fún yín ọlọ́run ni kí kírètà kírètì ẹ̀ yìí ọlọ́run ni kí ẹ lè bá a máa mọ̀ náà látààyè kan bọ́ sí ààyè míì torí ẹ̀ làwọn ọlọ́run bá fi ṣe léyìí náà. وعلامات وبالنجم هم يعتدون ọlọ́ni ẹ máa rí àwọn àmì tẹ́ fi máa mọ̀nà lórílẹ̀ sọgbẹ́ tẹ́ ẹ bá ń lọ ibì kan ẹ máa fi kinní kan sàmì ibi tẹ́ ń lọ ẹ máa sọ pé tá a bá ti débì yìí àti fẹ́ẹ̀ débi tá ń lọ tá a bá ti rí nǹkan báyìí àti mọ̀bí tá à ń lọ a máa júwe fúnra wa pẹ̀lá mì lórílẹ̀ tẹ̀ka a máa sọ pé tẹ́ bá ti rí nǹkan báyìí ẹ ti bẹ́ ẹ ẹ yà lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ ẹ fi débi tẹ́ ń lọ ọlọ́ni àwọn àlàmá tí ń yìí yá tàdúùnà ọlọ́ni ẹ̀ ń mánà pẹ̀lú àwọn àmì ọlọ́run a gbélé fún yín. wàbí najmi. ọlọ́run ní pẹ̀lú ìràwọ̀ tí ń bẹ lójú sẹ́mà tó bá ti dalẹ̀ húmìyà àtàdù àwọn tó ń rìn nínú desert ìràwọ̀ a máa fi wọ́n mọ̀nà àwọn tó ń rìn lórí omi ìràwọ̀ a máa fi wọ́n mọ̀nà bí wọ́n ti máa ń mọ̀nà pẹ̀lú ọ̀pọ̀ nìyẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wá kí wọ́n tó wá ṣe àwọn nǹkan tí wọ́n ń lò láti lè tún máa fi mọ̀nà tí wọ́n detect ẹ̀ náà látara wíwòye sí ìràwọ̀ so eléyìí níbi tá a bá tẹ̀síìrì dé ní àná tẹ̀síìrì wa ò ní yóò máa bẹ̀rẹ̀ láti bí aya seventeen nínú suratu Nahl Quran sixteen aya seventeen. Naam. أعوذ أفمن يخلق كمن لا يخلق أفلا تذكرون وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم والله يعلم ما تسرون وما تعلنون والذين يدعون من دون الله لا يخلقون شيئا لا يخلقون شيئا وهم يخلقون أموات غير أحياء وما يشعرون أيان يبعثون إلهكم إله فالذين لا يؤمنون بالآخرة قلوبهم منكرة وهم مستكبرون الله ọba tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa nínú tẹ̀síìrì wa òní ọlọ́run ní afama yakuluku كما لا يخلق أفمن يخلق كمن لا يخلق ọlọ́run ọba fẹ́ ṣàlàyé fún wa ìtọ́lọ́run ọba fẹ́ sọ níbi bíi kí ló dé tó fi sọ òun náà ni lí ìbùtọ́ọ̀lì ṣíríkì ọlọ́run fẹ́ sọ fún wa wípé ẹbọ ṣíṣe kìí ṣe ń tọ́ dáa kéèyàn ọmọ mú nǹkan míì pẹ̀ lọ́lọ́run ọba nítẹ́pọ́ lọ́run ọba nìkan ló lè ṣe é kéèyàn wa máa gbà pé nǹkan tí ò tó nǹkan ọmọ àṣe fún yàn irú ẹni bẹ́ẹ̀ ẹ̀bọ ní í ṣe ọlọ́ba abẹ́ ṣàlàyé fún wa wípé àwọn pọ́ìntì yìí ẹ lọ dì mú pọ́ìntì yìí tẹ́ ẹ bá ti dì í mú kò ní sí wàhálà kankan ẹ máa fi mọ̀ wípé ẹbọ ṣíṣe ìbàjẹ́ ni ọlọ́run ọba bẹ́ẹ̀ sọ fún wa wípé ẹbọ ṣíṣe o kò dáa wàtà kí ìbádàtìlá ìwà àdá ọlọ́run ọba bẹ́ẹ̀ fi díẹ̀ múlẹ̀ ìjọsìn fún ọlọ́run ọba nìkan ṣoṣo. So -so ọlọ́mọ fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ bó o la ti gbọ́dọ̀ ṣe ìjọsìn fọlọ́run ọba nìkan ṣoṣo ọlọ́run ọba fẹ́ fi ìdí ẹ̀ múlẹ̀ sọ látara bẹ́ẹ̀ ọlọ́run ọba wa ń ṣàlàyé fún wa àwọn nǹkan tí ọlọ́run ọba ń ṣàlàyé fún wa yìí alákọ̀ọ́kọ́ ń bẹ́ẹ̀ òun náà ni pé tẹ́nìkan bá gbà pé nǹkan kan jẹ́ ọlọ́run kó béèrè question yìí nípa rẹ̀ ọlọ́run ni afama yakuluku. afama yakuluku kaman la yakuluku. ṣé ẹni tí ń dá gbogbo nǹkan sáà lè fi wé ẹni tí ò nǹkan kan rí ọlọ́run ò jọra wọn gbogbo nǹkan Allahu khaliqu kulli shay ọlọ́run ló dá gbogbo nǹkan àwọn nǹkan táwọn yẹn wá ń pè lọ́lọ́run ó jẹ́ èèyàn ni o ntọ́bárí ọ jẹ́ tí wọ́n bá pè lọ́lọ́run ẹ wá béèrè lọ́wọ́ wọn wípé kínníkínní yẹn dá sóun ló dá sánmọ̀ ẹ rí i pé wọ́n ní <laughs> sóun ló dá lẹ́ẹ̀lẹ́ẹ̀ wọn ò lè sọ fóun lọ́dà sóun lọ́dà òun sọ fóun lọ́dà òun kí lọ́ wá dá sóun lọ́dà èsì tó kéré àbóun lọ́dà èèrà tó kéré ah, nígbà tí yóò lè múru ánsà báyẹn wá sọ tẹ ẹ bá lẹpẹ nìkan ni pé Ọlọ́run ni ẹ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ tó pẹ nìyẹn lọ́lọ́run pé kí ni tẹ́niyẹn dá tó bá ti sọ fún mi pé ntọ́ dání ẹgbà fọlọ́run ni tó bá ti sọ pé kọ̀ dá nǹkan kan nú ẹ̀dá ọlọ́run ẹ̀dá bí kíní ẹ̀ṣẹ́ kíní o kì í sọ ọlọ́run òun gangan fún ara rẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ pé ta lọ́dọ̀ yóò sọ pé ọlọ́run ló òun ṣé tó wá ń pè lọ́lọ́run yìí ṣe lọ́wọ́ á dá ọ ni òun kọ́ ló dá òun sọ pé kíní yẹn o láàyè ṣe ikọ̀ àyẹ̀kùn náà ìlà kò lẹ́tọ̀ọ́ kó jẹ́ kí ni o ọlọ́run ẹni tí lẹ́tọ̀ọ́ tí ọ jẹ ọlọ́run kí ni ọ ọgọ́ ni ó láwùlẹ̀ àmọ́ òun lọ gbọ́dọ̀ ní gbogbo kí ni ọ dídẹ́dà so ọlọ́run bá ní ìbéèrè àkọ́kọ́ nìyẹn ọba tí ń dá nǹkan tó jẹ́ ọlọ́run ṣé àwa lè fi ṣe déédéé in táwọn èèyàn ń lọ pè lọ́lọ́run lẹ́yìn ọlọ́run tí ò lè dá nǹkan kan so àwa náà ìbéèrè náà béèrè lọ́wọ́ wa ṣùgbọ́n béèrè yẹn àwọn àfáà ní istifam yẹn lè ta òbí ọlọ́run fi ń bú àwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀sẹ̀ bọ ni pé ẹ ní làákàyè ẹ ní làákàyè àìní làákàyè yín ló jẹ́ kẹ ẹ máa sin tí ò lè dá nǹkan kan ẹ wá ń dà á pọ̀ mọ́ ọba tó yẹ pé òun lọ dá gbogbo nǹkan ọlọ́ni bá a ti wá bá yín sọ̀rọ̀ yìí tó ọlọ́ni afala ọlọ́ni afala tadakaru. ọlọ́run ní ṣé ẹ wà ní jẹ́ ẹni tí ó gba ọ̀rọ̀ tá a sọ fún yín ọ̀rọ̀ táwọn ọlọ́run sọ fún yín ọlọ́run ẹ gbà ní àbẹ́ ní gbà lọ́dọ̀ máa náà ni pé tàdàkàrù ọlọ́run bò ní di pé ẹ gbà àbẹ́ ẹ̀ ní gbà ọlọ́run tàdàkàrù ẹ̀yin náà ẹ rántí fún ara yín ẹ ronú fún ara yín ẹ wá láti gba ọ̀rọ̀ yìí wọlé fún ara yín torí pé ọ̀rọ̀ tá à sọ fún yín ọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ gbà ní tí ó yẹ kẹ́ ẹ mọ́ gbà nam. wa in ta'uddu. wa in ta'uddu ni'matallahi la tuhsuha. ọlọ́mọba wa ń ṣàlàyé fún wa àyà tí wọ́n kà fún wa tán nísìnyí ó ń ṣàlàyé fún wa yàrá ìṣòro àlàkẹ́tọ̀ ní àmì nǹkan àkọ́kọ́ dọ́kọ́ ń tọ́ka sí ni wípé ìdẹ̀kùn ọlọ́run ti pọ̀ jù wà àdìm ìsáni í ilẹ̀ ìnà ìtọ́ ń sọ fún wa ni wípé dáadáa tọ́lọ́run ọba ń ṣe fún wa ó ti tóbi jù torí pé dẹ̀kùn ẹ̀ bá ti pọ̀ jù dáadáa tọ́lọ́run ṣe fún wa ó ti tóbi jù ó wá ń ṣàlàyé fún wa wípé ìdẹ̀kùn ọlọ́run ọba bó ti wá pọ̀ yẹn nǹkan á máa pọ̀ téèyàn ó sì rí nǹkan yẹn kà lẹ́yọ kọ̀ọ̀kan nǹkan á máa pọ̀ èèyàn ó sì lè máa ka kíní yẹn ní kíní ọ lẹ́yọ kọ̀ọ̀kan ṣùgbọ́n ní àmúlọ yìí làtúnṣọ wàlàtúhàdù ìdẹ̀kùn ọlọ́run èèyàn ò lè kà tán gbogbo wa yìí pé a ìdẹ̀gbẹ́lá bá ṣe fún wa a máa yẹ ẹ̀ ná èèyàn ò lè kà tán ìdẹ̀kùn ọmọ èèyàn lèèyàn máa sọ yìí pé kí ló ṣe fún mi òun rán mi lọ skul abẹ́ẹ̀kọ́ ni ni o sì ṣe báyìí o bá náà lọ ni sọ èèyàn lè kà tán sọ téèyàn sọ fẹ́ nìyẹn pé gbogbo tó ṣe fún òun kò jù bá náà o ní o sọ pé yes èmi náà try so <laughs> so látara bẹ́ẹ̀ ṣùgbọ́n ìdẹ̀kùn ọlọ́run kò sẹ́ni náà ló lè jókòó báyìí kó n fẹ́ máa kà á ti fẹ́ máa kà yóò rí pé òun ò lè ṣe kí ni o òun ò lè kà á tán tó ẹni ọlọ́run bá fi challenge wa pé a lè kà á tán ìdíyàn wa lè kà tán kọ́lọ́run ọba wa sọ fún wa wípé. ó yá máa ronú dẹ̀kun kọ̀ọ̀kan kọ́ máa dúpẹ́ kọ̀ọ̀kan lórí ìdẹ̀kun kọ̀ọ̀kan tọ́lá wọn bá ṣe ó pa àlejò o ó lè kà tán ó lè ṣe gíní ó lè dúpẹ́ rẹ̀ tán torí pé ọ̀nà tá a lè gbà fi dúpẹ́ ti wà ń bẹ̀. tí fẹ́ ni pé odidi ojú èèyàn fẹ́ dúpẹ́ ọ̀tọ̀ ni dúdú dọ́dá dúró ń bẹ̀ ọ̀tọ̀ ni funfun dọ́dá dúró ń bẹ̀ ọ̀tọ̀ ni omi tí ń bẹ nínú ojú